jẹ́ ká yin Jésù lógo. Ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ọba tó tún dẹ̀ mí wá sí láti rí Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án ní ayọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ká lọ dúpẹ́ fún àánú ìrìn àjò gbogbo èyí tó pa wá mọ́. Ẹ jẹ́ ká lọ dúpẹ́ lórí àwọn arìnrìn àjò wa pàápàá àwọn tó lọ sí ilẹ̀ mímọ́. Ọba tó mú wọn lọ láyọ̀ tó mú wọn bọ̀ láyọ̀ àtàlàáfíà. Ọba tí kò jẹ́ kí agbọ́rò kèrè banújẹ́ ọba tí kò jẹ́ kán rùkú ẹnikẹ́ni wálé nínú wọn ọba tí kò jẹ́ kẹ́ni ká gbọ́ pé ẹnìkan nígbà tó ń gòkè ni wọ́n kán lápá àbí wọ́n kán lẹ́sẹ̀ ẹ jẹ́ ká lọ fi ìmoore ọlọ́run hàn nínú ayé wọn ẹ jẹ́ ká lọ dúpẹ́ lórí àwa náà tá wà ń lé pé olúwa jẹ́ bá wa láyàtà láàfíà ohun tó ń jẹ́ kán ti ilé ìsìn lówùúrọ̀ yìí ọlọ́run jẹ́ kó dé bá wa ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ àdúrà ọpẹ́ ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára tó wà ní ẹ̀jẹ̀ jésù kristi ọlọ́run tó pọ̀ nípa àti agbára gbé ọ̀gá aṣẹ́ ọlọ́ba àyàn fún àǹfààní àtòdòfẹ́ tó tún fún wa ní òwúrọ̀ láti wá tí ilé mímọ́ rẹ akẹ́ wípé o ṣé ọlọ́run ìgbàlá wa olúwa gba ọpẹ́ kí o gbà yìn olúwa gba yìn kí o gbọ́ ọpẹ́ wa fún àánú tá à ń rí gbà akẹ́ wípé o ṣé o olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa olúwa gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ìwọ nìkan ni ọpẹ́ ìyìn àti ọlá tọ́ sí nínú ayé wa olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọpẹ́ wa ìwà jẹ́ ṣe ìtẹ́wọ́gbà ọpẹ́ wa ìwà jẹ́ kó gòkè wa ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ fún ọlọ́run lórí àwọn ọmọ wa lórí ẹbí wa lórí ará wa lókèrè lọ́nà jíjìn níbi tí a ti wá ọba ọba tí ò jẹ́ ká gbọ́rọ̀ òkèrè ìbànújẹ́ ọba tí ò jẹ́ ká pèpè ìbànújẹ́ fún wa ẹ jẹ́ ká lọ máa yin ọlọ́run lógo ẹ jẹ́ ká lọ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú tá à ń rí gbà ní gbogbo ìgbà kò ń ṣe mímọ̀ ṣe wa kò ń ṣe torí pé a pé tòbí torí pé a gbọ́n kò ń ṣe torí pé a màdúrà gbà ṣùgbọ́n torí pé ó pọ̀ nínú àánú ó ṣe wá láàánú ẹ jẹ́ ká yìn ín ẹ jẹ́ ká fi ìmoore wa hàn sí ọlọ́run àpáta ìgbàlà wa lówùúrọ̀ yìí ẹ jẹ́ ká kí wípé ó ṣe é onísàmù sọ pé ẹ máa yin olúwa ẹ máa yìn ẹ̀yin ìránṣẹ́ olúwa ẹ máa yin orúkọ olúwa ìbùkún ni orúkọ olúwa láti ìsinsìnyí lọ àti sí láéláé láti ìlà oòrùn títí tí ó fi dé ìwọ̀ rẹ̀ orúkọ olúwa ni kí á yìn olúwa ga lórí gbogbo orílẹ̀-èdè ògo rẹ̀ sì wà lórí ọ̀run ta ni ó dàbí olúwa ọlọ́run wa tí ó ń gbé ibi gíga ẹni tí ó tẹ́ ẹni tí ó rẹ ara rẹ̀ sílẹ̀ láti wo ohun tí ó wà ní ọ̀run àti ní ayé ó gbé tálákà sókè láti inú erùpẹ̀ wá ó sì gbé olùpọ́njú sókè láti orí àtàn wá kí ó lè mú jókòó pẹ̀lú àwọn ọmọ aládé àní pẹ̀lú ọmọ aládé àwọn ènìyàn rẹ̀ ó mú àgọ́ obìnrin gbé inú rẹ̀ inú ilé láti máa ṣe onínú dídùn ìyá àwọn ọmọ ẹ máa yin olúwa ẹ jẹ́ ká máa yìn fún ọmọ tí ọlọ́run ṣe nínú ayé wa yìí tó mú tálákà ó mú wọn jókòó nínú láàrin ààfin ọba ọba tí kò ti ìwà wa ọba tí kò ro ti ìṣe wa tí kò ti ibi ìdílé tí a ti wá tí kò ti ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá baba wa tí kò ti ẹ̀ṣẹ̀ tiwa gan pàápàá ẹ jẹ́ ká máa kí wípé ó ṣe é ṣe olúwa gbé ọ̀gá olúwa ṣe ọlọ́ba olúwa yìn ọ́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 ẹ jẹ́ ká lọ fi ìsìn òwúrọ̀ yìí lé olúwa lọ́wọ́ pé a ti mọ̀ pé olúwa ti débí ká tó débí kó níbi tí èèyàn méjì tàbí mẹ́ta bá wà òun wà bẹ́ẹ̀ pẹ̀lú àti ju méjì àti mẹ́ta lọ pé kó lọ kó wá rìn láàrin wa pẹ̀lú agbára ńlá rẹ̀ kó wá ṣe ju ti àtẹ̀yìnwá lọ lówùúrọ̀ ìyá àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ìgbàlà wa ti dé síwájú rẹ ní òwúrọ̀ yìí o olúwa fẹ́ kí wá rìn láàrin wa ju ti àtẹ̀yìnwá lọ olúwa wá ṣe bẹ́ẹ̀ olúwa gba ìṣàkóso olúwa jọ wa ẹ̀yẹ́ká gba àwọn tí olúwa yóò lò ní òwúrọ̀ yìí lọ́wọ́ àwọn tí wọ́n kọ̀rọ̀ ọlọ́run ni àwọn ẹgbẹ́ akọrin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 kó mú ìdíwọ́ àti ìdènà kúrò lójú ọ̀nà wọn àwọn tí wọ́n sì ń rò pé bóyá àwọn máa wá ni àbí káwọn máa wá pé gbogbo ohun tí ń ṣe ìdíwọ́ àti ìdènà gbogbo ohun tí ń ṣe ìlọ́rọ́rọ́ nínú ayé wọn kólúwa kó mú kúrò ẹ̀mí ìtara sí ilé olúwa kólúwa kó gbé wọ̀ wọ́n àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run ìgbàlà wa fi gba àwọn tó ń bọ̀ lé lọ́wọ́ olúwa mú wọn dé láyà àtàlàáfíà àwọn tí wọ́n sì wà nínú ilé wọn tí wọ́n sì ń rò bóyá káwọn àbí káwọn máa wá afẹ́ kó lọ fọwọ́ tọ́ wọn kó fọwọ́ tó kàyà wọn lórúkọ Jésù la wá ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ìtara sí ilé mímọ́ rẹ̀ olúwa wá gbé wọ̀ wọ́n olúwa kó gba ìṣàkóso ẹ jẹ́ ká fi gbogbo ohun èlò tá lé olúwa lọ́wọ́ pé kí olúwa kó dáwọ́lé kíkọ̀kọ̀ kó má ṣe ṣiṣẹ́kíṣẹ́ gbogbo àwọn tí wọ́n wò wá láti íńtánẹ́ẹ̀tì pé kó la kó gbọ́wọ́lé gbogbo ohun èlò tí wọ́n lò fóònù wọn ni tv wọn ni pé kó la kó gbọ́wọ́lé kí íńtánẹ́ẹ̀tì kó má ṣe gbà bọ́dẹ̀ ẹ jẹ́ ká fi gbogbo ìrìn wa ti ọ̀sẹ̀ yìí lé olúwa lọ́wọ́ pé kí olúwa kó dáàbò rẹ̀ bò wá kó pa wá mọ́ ọba tó mú wa rí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ní àyàtà láàfíà ní ọjọ́ mẹ́jọ ká tún lè wá gbégbá ọpẹ́ kí ibi kó má ṣe ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa nínú ilé ìsìn yìí ká má ṣe rí dààmú lórí ẹnikẹ́ni lórí ọmọdé lórí àgbà ká má ṣe rí wàhálà lórí àwọn arúgbó wa ká má ṣe rí ìpè òjijì lórí àwọn ọmọ wa tí wọ́n lọ sílé ìwé ká má ṣe rí dààmú ká má ṣe gba kọ́ọ̀lù bànújẹ́ lórí ẹnikẹ́ni lọ́jọ́ mẹ́jọ ká tún lè wá fi ọpẹ́ fún olúwa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 yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwa ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń run ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbàárùn ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ni àwa ò fi rí tí àwa ó sì fi máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ ní ṣe ààbò wa àwa ti fi ọ̀gá ògo ṣe ibùgbé wa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 Okay, hallelujah. sí ẹ̀dá tó mọ orí ọlọ́run ní ní Sunday àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án olúwa tó dé èmi àti ìrẹ sí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láé gbogbo àwọn tó rìnrìn àjò olúwa mú wọn dé láyọ̀ àti àlàáfíà wọn ò gbókù wọn wálé wọn ní plane crash ẹ̀kẹ́ hallelujah. hallelujah. wait jẹ́ ká gbóhùn sókè láti yin olùgbàlà oore ọ̀fẹ́ rẹ̀ ló fi gbà wá ìfẹ́ rẹ̀ ló fi gbà wá yin olúwa ó ti ṣe wá ní àṣepé. sí olúwa àwọn olúwa olùdásí gbogbo ẹ̀mí ọba tó lè pa tẹ́nìkan ò lè bí lẹ́jọ́ ọba tó lè dá sí tẹ́nìkan ò lè bí léèrè àrí ìró àlá àkìkìtàn ọlọ́run ìyanu ọlọ́run tó lágbára àríbirabata àríbirabata òyìgìyìgì alágbára láyé àti lọ́run obìrìkìtì àjípọ̀jọ́ ikú dà ẹ jẹ́ ká pè é ní orúkọ ńláńlá ní òwúrọ̀ yìí ohun tó bá jẹ́ sí èmi àti rẹ gangan mo fẹ́ kó fi júbà rẹ̀ wo oore tó ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún àbí láti ìgbà tá ti bí ọ gan àbí oore pé o ti ẹ̀sán lánàá o jí lówùúrọ̀ yìí ó tó ká yìn kí lèmi àti ẹ fi sàn ju àwọn tí kú ti pa kí la fi sàn ju àwọn tó wà láyé kí la fi sàn ju àwọn tó jáde tí wọn lórí ọ̀fẹ́ àti padà wọlé láyọ̀ àti àlàáfíà ibi tó gbà kọjá àwọn kan ọ̀la ibẹ̀ kọjá ẹ̀mí wọ́n sì lọ sí ó dẹ̀yìn gbogbo ohun tóun kò lè máa là kọjá lówùúrọ̀ yìí gbé sí ẹsẹ̀ rẹ̀ kó wá yìí kó wá rí ohun tí ó ṣe. ọba tí ọpẹ́ yẹ fún ọba tí ìyìn yẹ arúgbó ọjọ́ àdàgbà máa pààrọ̀ òye oyigiyigi oyigiyigi àtipọ̀jọ́ ikú dà àìkú. Àìṣà ọlọ́run ìyanu ọlọ́run orí òkè yìí. Ìwọ ni yíyẹ, ìwọ ni yíyẹ, ìwọ ni yíyẹ, ìwọ. olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ní gbogbo ayé wa àwa jẹ́jẹ́ wípé a ó máa fi yìn ọ́ ó ṣe ọlọ́run tiwa ní orúkọ jésù kristi ní àjọsìn. Eke hallelujah. Eke hallelujah. Mo rò pé ó yẹ kó jù Eke hallelujah. Ẹ jẹ́ ká yin Jésù lógo. Ṣé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó rà wá padà ọba tí ó ràn wá lọ́wọ́ tó dá ẹ̀mí wa sí ó dá ẹ̀mí rẹ̀ sí ó dá ẹ̀mí òun náà sí. Si ó dá ẹ̀mí èmi náà sí ó dá wa sí lápapọ̀ kò jẹ́ ká rí ìbànújẹ́ alá oṣù mẹ́jọ já bí eré bí àwàdà ọ̀pọ̀lájọ bẹ̀rẹ̀ ọdún yìí a ò fi yọ̀ wọ́n ṣùgbọ́n àwa náà mọ àwọn ìròyìn tá à ń gbọ́ àti tá à ń rí ṣùgbọ́n olúwa pa àwa tá a wà ní ìmọ̀ tẹ̀bí tara ti lè wa ògo ni forúkọ olúwa ó mú wa rí oṣù kẹsàn-án òní ọjọ́ olúwa kí nínú oṣù náà ah, olúwa ò ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin Jésù lógo kì í ṣe ilé yìí nìkan Olúwa mú kí òun àwọn bàbá wa àti gbogbo àwọn ènìyàn mímọ́ kí wọ́n rìnrìn àjò lọ sí Ísírẹ́lì wọ́n lò ọjọ́ mẹ́wàá nínú nílùú náà mọ́ ìtí wọ́n fi rìn àti nílẹ̀ àtúlẹ̀ àti àbọ̀ ó jẹ́ ọjọ́ méjìlá àdúpẹ́ pé olúwa kárìn àjò wọn mọ́ bí ó ti jẹ́ ilẹ̀ mọ́ tóní bàbá wa gbàdúrà láàárọ̀ yìí oníbo ti jẹ́ ilẹ̀ mọ́ tóní ọ̀pọ̀lọpọ̀ ní à ń gbé òkú wọn lọ sílé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n á gbé wọ́n á ní wọ́n farapa wọ́n á ní wọ́n fẹsẹ̀ dá ẹlòmíràn wọ́n á ní ó ní high blood pressure ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí kankan nú ẹ̀ kó ṣẹlẹ̀ sí àwọn bàbá wa àti gbogbo àwọn tí wọ́n lọ ní ọdún yìí mo wòye pé àwọn àgbà ni wọ́n lọ gba tí mo ti rí inú àwọn àgbà tí wọ́n ń lọ níjọ́ yẹn ọkàn mi mì pé hmm, hmm, hmm. ṣùgbọ́n mi ò lè sọ síta torí oníṣẹ́ ìyanu ni ọlọ́run ṣùgbọ́n ọlọ́run pa gbogbo ìjìlẹ́nu mọ́ orin oní. What the enemy is meant for evil, God has turned it around. He has turned it around. What the enemies meant for evil, God has turned it around for a good. Nítorí eh, ẹ̀mí iye méjì tó wọnú mi ń jọ yẹn, mo mọ̀ pé àwọn náà ọ̀pọ̀lọpọ̀ náà ti orí wọn tán lọ pé ha! Ṣùgbọ́n Ọlọ́run dojú ti èṣù, olùwàmọ̀lélá àti àlàáfíà. A fi tọ̀wọ̀tọ̀wọ̀ rán bàbá wa kí wọn kó dìde dúró àti bí a bá rí nínú àwọn tí wọ́n jọ lọ ní àárín wa, ok, màmá JP wjp eh, evangelist eh, akitan eh, Mama wa ok eke hallelujah Mama wa lárìbígbé àti Mama wa. Amalia Fagboye fa oh, okay. ah, Fagboye egun àwọn tó wà níhìn níyì àwọn míì wá láti ìta tí wọ́n lọ mọ̀ pé wọ́n fẹ́ẹ́ tó bí ogún àbí kánlénogún díẹ̀ tí wọ́n lọ olúwa mú wọn padà wọ̀ láti àlàáfíà a ó dìde báyìí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ wa a ó kí aleluya méje láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọba tó parin àjò wọn mọ́ aleluya méje o hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀yin jésù lógo ògo fọlọ́dúnmáre kábíyèsí ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ ma. olúwa yóò fẹsẹ̀ bu amúlẹ̀ gbogbo àwa tó kú ẹ̀ múra dọdún tó ń bọ̀ olúwa yóò pa ẹ̀mí wa mọ́ orúkọ jésù kristi olúwa wa bákan náà ni a ní àlejò pàtàkì láàrin wa lówùrọ̀ yìí láti ìlú Canada Canada Canadian àwọn òní arákùnrin wa Dr. Tèmítọ́pẹ́ Àjàyí ọmọ bàbá wa presided Ajayi. ẹni dúró sà ẹ̀gbọ́n dikin ọláwálé ajayi a ó fi hallelujah ńlá kan kí wọn káàbọ̀ sáárín wa o hallelujah god bless you as you have come today sir ẹ ṣe púpọ̀ bí a bá dá àwọn tó ń jọ́sìn fún pẹ̀lú fún nígbà àkọ́kọ́ wà ní ìwà ẹ ká lè dúró first time worshipers tàbí ó ti bá wa jọ́sìn ó ti tó ìgbà díẹ̀ bóyá fún iṣẹ́ tàbí ìdíkan tàbí òmíràn ó ti ráyè wá ẹ kí wọn káàbọ̀ sáárín wa ok ẹ dikin Ọláwálé Àjàyí ó ti tó bí oṣù kan báyìí dìde dúró àmì ìṣẹ̀lẹ̀ lórí bíbá yìí ahẹ́n so fẹ́ ẹ jẹ́ ká kí wọn kan kí wọn káàbọ̀ sáárín wa o hallelujah amen ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ kí a máa palẹ̀ ọ̀rẹ́ wa mọ́ láti sìn yìí lọ àti ọ̀rẹ́ ìdúpẹ́ ti àwọn JP a máa dájọ́ láti ṣe ìdúpẹ́ ti àwọn tó lọ sí Jerusalem láti dúpẹ́ lọ́wọ́ nítorí pé Olúwa ṣòun ńlá fún wa torí náà àwa ń yọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ Olúwa àkọ́kọ́ ní oṣù kẹsàn-án ọdún yìí ògo ni forúkọ Olúwa bí ó ti mú wa bẹ̀rẹ̀ lórúkọ Jésù yóò mú wa là á já ilé rẹ̀ ní pé yóò mú wa la ọdún ìjà láyàtọ̀ láàfíà lórúkọ Jésù yóò mú wa la ọdún náà já àti kí gbogbo àwọn tí ó jọ́sìn pẹ̀lú wa nígbà àkọ́kọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yes ní ti ìrìn àjò bákan náà sì ń fi lọ fún wa ní ti ilé ẹ̀kọ́ ìkẹ́kọ̀ọ́ gboyè ti Harvest Point School of Ministries yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ẹ jẹ́ kí a máa fojú sọ́nà sí gbogbo àwa tí Olúwa yàn sí ipò aṣíwájú nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká fi sọ́kàn dandan ni such as I have I give torí náà ibi ìwọ̀n ọ̀rọ̀ ọlọ́run tó wà náà ìdúbà wà nù ọkàn wa òun náà láwọn fi bọ́ àwọn tí à ń tẹ̀lé àmì tó ń tẹ̀lé wa tó náà máa múra sílẹ̀ nígbà tí àkókò bá tó a ó sọ ìgbà tí a ó bẹ̀rẹ̀ parí ọ̀fẹ́ ọlọ́run kan náà màmá wa gbà tí í ṣe màmá wa Mrs. Ọlájídé wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ tìfẹ́tìfẹ́ pé wá síbi ayẹyẹ ọdún ìkarùndínní ọgọ́rin tí olúwa ti dá wọn sí orílẹ̀ àlàyé yìí tí wọ́n ṣe ìdúpẹ́ rẹ̀ ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún tí a wà yìí nídìí aago méjìlá ní ìjọ CNS Movement Church ayọ̀ ni o tó wà ní one five one eight zero Belia Boulevard Houston Texas seven seven zero three eight three wọ́n sì ní ààwẹ̀ jẹ́wẹ̀mú yóò tẹ̀lé lẹ́yìn tí a bá ti dúpẹ́ ní ilé ìjọsìn ẹ jẹ́ kí a máa gbàdúrà fún àṣírí ọjọ́ náà kó ló wá kó sì dá mi màmá kó dá mi gbowó náà sí ẹ kí hallelujah olúwa fi ẹ̀bùn ọmọ ta wá lọ́rẹ ó sì yàn kún wa nínú agbo rẹ̀ nínú ọ̀sẹ̀ tí a là kọjá ẹ̀kẹ́ hallelujah nínú ẹbí màmá wa Victoria Talabi ni olúwa kọjú oore yìí sí lórúkọ Jésù olúwa yóò sì dá ẹ̀bùn náà sí yóò sì dá gbọ́n ọmọ wa sí o à ń fi tọwọ́tọwọ́ pè wá síbi. Si ayẹyẹ ogójì ọdún ìdúpẹ́ àti ìkórè ti ilé ìjọsìn Celestial Church of Christ ìlérí olúwa parish níjọ́ Sunday tó ń bọ̀ ọjọ́ olúwa tó ń bọ̀ yìí ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án yìí ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ ní ilé ìjọsìn wọn tó wà ní nine four three zero West Belford Street Houston Texas seven seven zero three one ìjọ táwọn máa wà tàlàbí ń lọ ní wọn fi tipẹ́tipẹ́ pé wà ẹ jẹ́ ká fi sọ́kàn olúwa yóò ràn wá lọ́wọ́ o ọlọ́run sọ wájú ọjọ́ náà lọ gbogbo àwọn ìpàdé wa àti ètò wa tá à ń ṣe láàrin ọ̀sẹ̀ ó ń tẹ̀síwájú bákan náà bẹ̀rẹ̀ láti òwúrọ̀ ọ̀la lọ títí di ọjọ́ sátidé ẹ jẹ́ kí a máa palẹ̀ ọ̀rọ̀ wa mọ́kẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ká tún palẹ̀ ọ̀rọ̀ ẹ̀ mọ́ mo rí màmá wa láàrin wa ó ti tó ọjọ́ mẹ́ta mi ò tí ì rí wọn láti ìgbà tí mo ti láti Nàìjíríà màmá wa Adélabú ẹ̀yìn dè dúró mà mo sì rí àbúrò mi pẹ̀lú àwọn ọmọ ti ọkọ̀ náà ẹ dìde dúró ẹ jẹ́ ká kí wọn káàbọ̀ àtàwọn ọmọ. mo rò pé àwọn gbogbo aláma ẹ dìde dúró ẹ dìde dúró mi ò tí ẹ̀yin lẹ kí wa kú lé àwa máa kí yín káàbọ̀ ńsẹ̀yìn torí náà àwọn olùdarí àlùyà mẹ́ta kí wọn káàbọ̀ sáárín wa àti àwọn àti ọmọ àtàwọn ọmọ ni wọ́n wá lówùúrọ̀ yìí àlùyà mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹkùjọ mẹ́ta mẹ káàbọ̀ mà ẹ ṣe bí a ti bá ti palẹ̀ rẹ wa mẹ jẹ́ ká nọ sókè kí a máa bá olúwa sọ̀rọ̀ nípa rẹ̀ ohun tí a fẹ́ kó olúwa kó ṣe fún wa olúwa ọlọ́run bàbá ti ń bẹ̀ lé ọ̀run bí a ti palẹ̀ àwọn ọ̀rẹ́ wa wọ̀nyí mọ́ àti ìdámẹ́wàá olúwa bá yà sí mọ́ àti àwa àtọ́rọ̀ jẹ́ ká ṣe tẹ́wọ́ gbà jẹ́ ká di alábùkún fún a ó sì máa yan títí ní orúkọ jésù kristi olúwa wa pẹ̀lú ijó àti ayọ̀ bí àwọn ẹgbẹ́ akọ́ni fún wa ní orin a ó máa mú àwọn ìdámẹ́wàá àti ọ̀rẹ́ wa wá. hallelujah ẹ jẹ́ kí a máa fi tayọ̀tayọ̀ mú ọ̀rẹ́ wa wá. thank you àdámẹ́wàá àti ọrẹ wa olúwa yà á sí mímọ́ àti àwa àti ọrẹ wa jẹ́ ká ṣe tẹ́wọ́ gbà á jẹnu báwí fún wa iṣẹ́ ọmọ àjò ó dìṣẹ́ òwò ọmọ àjò ó dàrú gbọ́n tó ń bẹ̀bẹ̀ tẹ́mi fẹ́ fún tó ṣàlẹ́dà fún ní ọ̀sẹ̀ ìdúró kọjú olúwa sílẹ̀kùn àánú fún wọn ògo ní forúkọ rẹ ìyá rẹ náà sì mọ́ ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ hallelujah. Praise the Lord. Praise the Lord. Àṣàyàn ọ̀rọ̀ fún ìsìn ti òwúrọ̀ yìí láòrì nínú ìwé Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kìíní títí dé ìkẹwàá. The scripture chosen for today's service shall be found in the book of Deuteronomy chapter twenty-eight verse one to ten. Deuteronomy orí kejìdínlọ́gbọ̀n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 kí olúwa kí ó bù sí kíkà àti kíkọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wá. àfikún àwọn ìfilọ̀ wa ní kí tẹ́ bá ti ṣeré ọ̀fẹ́ gbogbo ẹgbẹ́ ọkùnrin ẹ̀ dúró ẹ̀ ní ìpàdé pàtàkì olúwa kó ràn wá lọ́wọ́ bákan náà ni ìrànlọ́wọ́ tí à ń múra láti ṣe fún ẹbí òun màmá wa Dickness Obiawe àwọn tí ó ń gba owó náà wọ́n sì wà ní wọ́n sì wà ní market Elder Adébáyọ̀ Ignace eh, Evangelist Alọ́fẹ́ àti Kọ́láwọlé Olúwa kó ràn wá lọ́wọ́ ní ìsìnyẹ jẹ́ kí a múra sí láti gbọ́ ọ̀rọ̀ mo sì ń rọ̀ wá pé kí amúgègé wa àti ìkọ̀wé wa and pàápàá fresh from Jerusalem fresh from Israel fresh from Israel mo ní ayọ̀ láti gbọ́ bàbá wa ìránṣẹ́ Ọlọ́run olùṣọ́ àgùntàn àti àpọ́sílì Henry. ɔdɛ no yɛ ɛgbɛ gye so ga alaare mẹ́mi yìí àti àwọn tó kù tó ń bọ̀ níjọ́ mẹ́jọ à ń bọ̀ wá dúpẹ́ níjọ́ mẹ́jọ ṣùgbọ́n kò dáa kí àwa tí a jẹ́ ọmọ ẹbí Yorùbá Christian Fellowship ká dúró díjọ́ mẹ́jọ ká tó wá fi ẹ̀mí ìmoore hàn Ọlọ́run àti ẹ̀yin ìjọ Ọlọ́run lórúkọ àwa ẹbí tí a jọ tí a jọ lọ yìí àtàwọn tó wà ń bí àtàwọn tí ò sí ń bí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpamọ́ àti ààbò olúwa ṣọ́ wa lọ ó ṣọ́ àbọ̀ láyà àti àlàáfíà a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn ẹ ń pè wá nígbà gbogbo bẹ́ẹ̀ ni ẹ ń gbàdúrà arọ́wọ́ àdúrà yín o èyí tí bàbá awẹ́ sọ yẹn ìgbàgbọ́ nínú ọlọ́run nìkan ṣoṣo ló mú lè mú kéèyàn rí ìrìn àjò bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà lóòótọ́ ọlọ́run sì jẹ́rìí ara ẹ̀ àwọn tí a jọ lọ wọ́n mú kí àgbà dídà kó wuni ẹ̀rù ò bà wá láti dàgbà màmá tún máa rìn yá yá yá síwájú wa ah, lọ́kùn bá ti wọ́n màá tún máa wò pé àbí màmá lé àkọ́ni yẹn ah, yá yá àgbà yín á darẹ́ lórúkọ Jésù Kristi ẹ ṣe púpọ̀ lórúkọ ẹbí wa a máa ṣèdúpẹ́ níjọ́ mẹ́jọ kò yá kó yá pé jọ́ mẹ́jọ lẹ́ẹ̀ṣẹ̀ máa gbọ́ a máa gba àwọn èèyàn lálejò lọ́dún tó kọ ẹni twenty twenty twenty nineteen àwa twelve thirteen ní twenty twenty two ọlọ́run lọ́pọ̀ dọ́bùẹ̀ ẹ̀ eh, ní twenty twenty three ìlọ́po mẹ́rin nìyẹn máa jẹ́ lórúkọ Jésù olúwa sọ̀rọ̀ ní orí òkè ibi tí a ti gbàdúrà olúwa ní ká pé kò ní pẹ́ rárá ọjọ́ kan ń bọ̀ tí a máa chata plane lọ sí Jerusalem ẹ ṣé lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn màmá mi yìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ ṣé púpọ̀ ẹ ṣé o thank you sir thank you ma ẹ ṣé ẹ já jókòó ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fi fún wa láti fi ọ̀rọ̀ ọlọ́run láti yiri ọ̀rọ̀ ọlọ́run wò ọlọ́run ló fẹ́ bọ́ wa a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ tó ń ṣètò ọ̀rọ̀ ọlọ́run lórí òkè àdúrà yìí fún àǹfààní tí wọ́n fi fún mi láti bá wa sọ̀rọ̀ oṣù yìí kókó Tí olúwa fi sọ́kàn àwọn aṣíwájú pé ká fi jọ fi fúnra wa lọ́rọ̀ ìyànjú ní ìgbọ́ràn obedience ìgbọ́ràn kókó pàtàkì ìgbọ́ràn gan ló ń jẹ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ dúró lórí ìgbọ́ràn ni nítorí nígbà tí a fi Kristi lọ̀ wá bá a bá gbọ́ tí a sì gbà kájẹ́wọ́ ẹ̀ ní ọlọ́run àti olùgbàlà kò sí kankan nu wa tí a lè pe tí a lè lóore ọ̀fẹ́ àti pé alẹ́ ọmọ ọlọ́run hallelujah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tí ìránṣẹ́ ọlọ́run kà ó ní nígbà tí ẹ̀yin bá gbọ́ tí ẹ kíyèsí tí ẹ sì ṣe ìpele mẹ́ta ni ẹ já tẹ̀rí ọkàn wa bá ká sọ fún ọlọ́run máa wí o nítorí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ máa wí máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí ọlọ́run alágbára túmọ̀ ẹ̀ sí ọkàn mi kó lè yé mi kí n lè mú lò kí láǹfààní pé kéèyàn gbọ́rọ̀ ọlọ́run kó má mú lò kó lè ṣe mí láǹfààní nípa tẹ̀mí àti nípa tara ẹ já gbàdúrà. ní orúkọ jésù kristi olúwa wa bẹ́ẹ̀ ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere emmanuel ọ̀kẹ́ kí wọ́n gbàdúrà ẹ̀yin ọ̀pọ̀ ọ̀nà olúwa bí wọ́n ṣe fẹ́ kọ́ wa sí eléyìí tí a mọ̀ ẹ̀mí ìgbọ́ràn jọ̀wọ́ fífún wa. àmín. náà kí ó sì tẹ̀lé olúwa. àmín. wọ́n nu àwọn bàbá wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ kí ẹ̀mí mímọ́ kí ó máa sọ̀rọ̀ nípasẹ̀ rẹ̀. àmín. a ó hallelujah. bí ọlọ́run bá sọ̀rọ̀ tó bá jáde bí àṣẹ ipa márùn-ún ló máa ń já sí márùn-ún tó já sí yẹn ó ní í ṣe pẹ̀lú ẹni tó gbọ́rọ̀ yẹn ipa àkọ́kọ́ ni àìgbọ́ràn ó gbọ́ ṣùgbọ́n kò gbà á olúwa sọ fún ádámù àti éfà mo fi gbogbo ayé ìjìnkí yín ẹ̀yin ẹ máa jọba ní ayé èmi àti ọmọ mi àtẹ̀mí mọ́ a ó máa ṣàkóso ọ̀run ṣùgbọ́n ẹ jẹ́ kí ìfẹ́ mi kó farahàn ní ayé yìí ẹ mú àṣà ọ̀run ẹ jẹ́ kó gbilẹ̀ nínú ayé ó wá kìlọ̀ fún wọn gbogbo nǹkan lẹ lè jẹ o ṣùgbọ́n eléyìí má fọwọ́ kàn wọ́n gbọ́ wọ́n sì ṣàìgbọràn ìpele àkọ́kọ́ nìyẹn disobedience ìpele kejì ni pé kéènìyàn gbọ́ràn ṣùgbọ́n kí ìgbọ́ràn ẹ̀ kó má kún partial obedience ìkẹta ni ìgbọ́ràn ti. E àfipáṣe kíkùn pẹ̀lú ẹ̀ wọ́n ní ká wá wọ́n rẹ̀ ti wá sótítọ́ ó wá lótòótọ́ ṣùgbọ́n ní èdè òyìnbó wọ́n wọ́n máa ń pè ní begrudgingly grudgingly bíbélì sọ pé ìgbà àìmọ̀ la fojú fòdá àbí ó ní jésù kristu sọ ó ní olúwa dáríjì wọn nítorí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa la ṣe bẹ́ẹ̀ nígbà tí a wà ní kékeré pàápàá ní àdúrà àárọ̀ kò rọrùn rárá ṣùgbọ́n ní wíwọ́ wọn awọ́ wa a máa kùn a máa tẹ̀lé ìyá àwọn wa lọ́ni pàápàá màmá títí lọ ládùúkẹ́ fún mi a máa wọ́ mi lọ́ni a lọ hmm, hmm, hmm, mo lè débẹ̀ kí n máa tó gbé ṣùgbọ́n màá lọ bàbá dáríjì wọn nítorí wọn mọ tí wọn ń ṣe ìgbà náà Ọlọ́run á dáríjì mi ṣùgbọ́n bá a bá ṣì wà láàyè ibi tí a ṣì ń ṣe títí sí tí a ń fi kíkùn ṣe ìdáhùn àti gbọ́ irú mò ń bọ̀ wá sọ ẹ mọ̀ pé ó sàn kẹ́yìn má gbọ́ràn rárá hallelujah begrudgingly hallelujah ìkẹrin lédè òyìnbó wọ́n ń pè ní prideful obedience. A gbọ́, a gbà, a ṣe ṣùgbọ́n a ṣe pẹ̀lú ìgbéraga ìwé Luke orí kejìdínlógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá a fẹ́ ṣàlàyé ẹ̀ ká lè mọ ìgbọ́ràn tó ṣe tẹ́wọ́gbà kì í ṣe gbogbo ìgbọ́ràn ló ń ṣe tẹ́wọ́gbà yes ma. nítorí tí èmi kò rí bí àwọn ará ìyókù àwọn alánilọ́wọ́gbà aláìṣòótọ́ panṣágà tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí. àwẹ̀ àdàdúrà méje ni mo fi kọlu ẹ̀ kọlu. èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méje ẹ̀rìn méjì ní ọ̀sẹ̀ mò ń san ìdá mẹ́wàá ohun gbogbo tí mo ní ṣùgbọ́n agbowó òde dúró lé òkèrè òkèrè kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọ̀run ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní ọkàn àyà ó wí pé ọlọ́run ṣàánú fún mi èmi ẹlẹ́ṣẹ̀ mo wí fún yín ọkùnrin yìí sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì rẹ̀ lọ nítorí ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga òun ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá rẹ ara rẹ̀ sílẹ̀ òun ni a ó gbé ga. ẹ ṣe pọ̀ mọ́ prideful obedience èyí tí ó ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ni ìgbọràn tó wá látọkàn wá tí ò sí àfipámú rárá delightful and willful obedience gbígbọràn sí àṣẹ Ọlọ́run tayọ̀tayọ̀ tìfẹ́tìfẹ́ òun nìkan ṣoṣo ló ṣe ìtẹ́wọ́gbà kí la ń pè ní ìgbọràn ìgbọràn ni ṣíṣe ìfẹ́ Ọlọ́run ní ọ̀nà Ọlọ́run àti ní ìgbà tó dá fún wa láti ṣe ká ṣe ìfẹ́ ọlọ́run ní ọ̀nà ọlọ́run àti ní àkókò tó dá fún wa láti ṣe èèyàn lè gbọ́ràn ṣùgbọ́n kó choose kó yàn láti ṣe ìgbọ́ràn yẹn ní ọ̀nà tó yàn fún rẹ̀ hallelujah hallelujah ìgbọ́ràn tí ó ṣe tẹ́ ó gbàgẹ́ mo sọ ní ìgbọ́ràn tí a máa gba ohun ọlọ́run láì yiri ẹ̀ wò ìwé johannu kínní orí karùn ẹsẹ̀ kejì títí dé ẹsẹ̀ kẹta a ò ní yiri ẹ̀ wò rárá a ò ní àṣẹ kankan lọ́jọ́ tí a ti jẹ́wọ́ kristi ní olùgbàlà nọmba one àti olúwa láti láṣẹ kankan ohun tó bá sọ nípa àgbéyàwó la máa tẹ̀lé amẹ́ríkà ìbàjẹ́ japan ó ti mọ̀ pé a máa wá sí amẹ́ríkà ká tó lóyún wa ló ti mọ̀ ó ní nígbà tí ẹ sì wà nínú ìyá yín lèmi ti mọ̀ yín ẹ ṣe wá fẹ́ da lẹ́bi pé ó yín kọjá tébù visa ni ọ̀pọ̀lọpọ̀ kọjá tébù visa wọ́n yìí ń gbàdúrà visa dì sí ẹ wá rí visa tán ẹ débi ó fẹsẹ̀ yín múlẹ̀ tán ẹ wá bẹ̀ sí ní ṣe ìgbọràn nípa ọ̀nà ọgbọ́n ti èrò ta amẹ́ríkà no no no no bó ṣe sọ ni number one gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ Number two, ní ọ̀nà rẹ̀. Number three, ní àkókò rẹ̀. First John chapter five verse two and three. Nípa èyí ni àwa mọ̀ pé àwa fẹ́ràn àwọn ọmọ Ọlọ́run nígbà tí àwa fẹ́ràn Ọlọ́run tí a sì ń pa òfin rẹ̀ mọ́. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run pé kí àwa kí ó pa òfin rẹ̀ mọ́ òfin rẹ̀ kò sì nira. Kò nira rárá ọlọ́run ò níyàwó tó tẹ fẹ́ gbẹ tó sọ pé má ṣe àgbèrè má ṣe panṣágà òfin ò ní rárá tọ́lọ́run bá ti gbé nǹkan kan kalẹ̀ pé ká ṣe oore ọ̀fẹ́ àti ṣe á ti fi ilẹ̀ fún wa hallelujah ọ̀nà ọlọ́run ó ní ọ̀nà mi kì í ṣọ̀nà yín tó bá ti pàṣẹ fún ọ̀nà ẹni kò tọ̀ ẹ má jẹ́ ká yiri ẹ wò number three ní àkókò tó bá dá ó ní ẹ ṣe iṣẹ́ olúwa ẹ̀ ní àkókò yìí ní àsìkò yìí nígbà tí ọjọ́ alẹ́ ò tí ì dé hallelujah bíbélì sọ pé nǹkan wọ̀nyí sì ni a fi ṣe àpẹẹrẹ fún wa a sì kọ̀wé rẹ̀ fún wa bí ìkìlọ̀ fún àwa ẹni tí tí a ń gbé ayé ìgbẹ̀yìn àsìkò tí a wà a kọ́ sínú bíbélì fún wa láti kìlọ̀ fún wa àti láti kẹ́kọ̀ọ́ nínú ìwé kọ́rìntì kìíní orí ẹsẹ̀ kọ̀ọ̀kan náà ni mo kà yẹn bíbélì wà láti tọ́ wa ó wá sọ fún wa pé ó ní ẹ wo Abraham bàbá yín ẹ sì wo sara ìyá yín mo pe òun nìkan ṣoṣo ni ẹ jẹ́ ká wo àpẹẹrẹ ìgbọràn ti abraham tí í ṣe bàbá wa mo fẹ́ kákíyèsí àpẹẹrẹ ìgbọràn méjì a fi abraham ṣàkọ́kọ́ a clear example look unto abraham your father and sarah your mother bí a bá fẹ́ gba ìbùkún abrahamu a ṣe bí abrahamu àṣẹ àkọ́kọ́ tọ́nà kọ́kọ́ pa fún abrahamu ni pé lákọ̀ọ́kọ́ ó ní jáde ní ilé rẹ jáde kúrò lọ́dọ̀ àwọn ará rẹ kúrò ní ilẹ̀ bàbá rẹ mẹ́ta ni ilé ilẹ̀ ará ṣùgbọ́n bàbá wa abrahamu nígbà àkọ́kọ́ tó máa gbọ́ràn sí àṣẹ ọlọ́run ni ó ṣe ó pọ̀ sí kátígórì èyí tí a pè ní gbígbọ́ràn ṣùgbọ́n ìgbọràn yẹn kò pé kò sì mọ́ni ó kúrò nílé ó kúrò ní ìlú rẹ̀ ṣùgbọ́n kò jáde kúrò láàrin àwọn ènìyàn ẹ̀ tán nítorí pé ó mú lọ́ọ̀tì dání ọlọ́run sì fọ́ lẹ́ran ó ń wò partial obedience is no obedience as far as God is concerned olúwa wa ni máa lọ sí ilẹ̀ ibi tí wọ́n darí ẹ sí ibẹ̀ wọ́n sọ di alábùkún fún ọlọ́run pamọ́ ó dáàbò bo ikú ò pa àìsàn ò ṣe ṣùgbọ́n kò náwó ìbùkún yẹn ọjọ́ tó pínyà pẹ̀lú Lord báyìí aha complete obedience ti Lord àti Abraham lọ́tọ̀ọ̀tọ̀ Olúwa wá ní wàyí o gbójú rẹ sókè ó ní gbogbo ilẹ̀ tí o rí yìí àti gúúsù àtàríwá ìlà oòrùn àti ìwọ̀ rẹ̀ ìwọ ni mo fi fún àti irú ọmọ rẹ̀ àṣẹ yẹn wà lẹ́nu ọlọ́run sí ọ̀fọ̀ yẹn wà lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n abraham ò tí ì mú àṣẹ rẹ̀ wá sí pípé ìgbọràn rẹ̀ sí pípé partial nígbà tó délẹ̀ kejì tọ́lọ́run máa pàṣẹ fún olúwa sọ pé bàbá àgbàlagbà ó ní ohun tẹ́nìkan kùn ò ṣe rí olúwa pàṣẹ fún abraham ó ní lọ wá òkúta kọ́ ẹnu ẹ̀ dáadáa kó fi kọ́ra ẹ nílà number one ó ní gbogbo ọkùnrin pẹ́rẹ́ta àti ẹrú àtọmọ ọ̀dọ̀ kọ́ wọ́n nílà kò wá kò ṣe mistake ó ti kọ́gbọ́n ó ṣe complete obedience ó kọ́ra ẹ nílà ẹ àṣírí yìí dáadáa o bọ́lọ́run bá sọ pé ká ṣe nǹkan fún oore wa ni ó sọ pé kí n fi nàìjíríà sílẹ̀ kí n ká máa ṣe ministry bíbá mo ti deal pẹ̀lú ọlọ́run ah èmi rò pé mo smart ni ọlọ́run ṣínà fún mi pé láti kó ọmọ àti ìyàwó wá sí ìlú yìí olúwa ní ṣé o rántí pé o fún mi pé tí ẹ bá wá bí nǹkan tí n bá ní kó ṣe ló máa ṣe mo níbẹ̀ ní sà mo wá débi tán ó ní ìwé ayé o iṣẹ́ mi ló máa ṣe one hundred percent ah kò ṣe withdraw mọ́ mo wá ní bóyá màá dọ́gbọ́n sí gbogbo ẹ̀ lẹ́kú mọ̀ ọlọ́run ló yọ mí tí mi ò ṣẹ̀wọ̀n hallelujah ó kọra ẹ̀ nílà àṣírí kan lọ́run tọ́jú ẹ rí i pé kó tó kọra ẹ̀ nílà ó ti bí Ishmael àbí kò tí ì bí Isaki ó wá kọra ẹ̀ nílà tán ẹ̀jẹ̀ jáde ọlọ́run wọnú májẹ̀mú ẹ̀jẹ̀ pẹ̀lú ẹ̀ lẹ́yìn yẹn ló súnmọ́ ayé ẹ̀ ló wá bí Isaki láti lè pé Isaki ní ọmọ ìlérí ọmọ májẹ̀mú hallelujah ó pẹ́ ká gbọ́ràn nǹkan tó ń yà mí lẹ́nu ni wípé àwa tọ́lọ̀ ń dá ní àwòrán ara rẹ̀ ó mà pọ́n wa lé ṣé tó bá dá wa léwúrẹ́ afẹ́mọ̀ yàtọ̀ ni tó bá dáyàn lájá ṣe afẹ́mọ̀ yàtọ̀ ni kó dáyàn lájá kó lọ sọ̀yàn sájégúnlẹ̀ á jàjà <laughs> hallelujah ṣùgbọ́n àwọn ẹranko wọ́n sì gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ẹ lè béèrè wípé ẹ lè ní kí n ṣáà wò ó ṣe é rí pé pẹ́pẹ́yẹ tó bá pa ọmọ ńbo ló máa ń dọmọ ẹ̀ sí iwájú ilé ìwé wo ló ti lọ báìbù wo ló kà ṣùgbọ́n ọlọ́run ti fi sínú DNA wọn pé iwájú nìkan da ọmọ wọn sí ìyá pẹ́pẹ́yẹ á máa rìn jẹ̀lẹ́ńkẹ́tẹ̀lé àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ náà wọ́n á tò ní láìn nǹkan tó máa ń yà mí lẹ́nu wọ́n á tò ní láìn ah! pẹ́pẹ́yẹ ń gbọ́ràn ee. Hey àwọn ọmọ ọlọ́run níbẹ̀ ní adìẹ ń tiẹ̀ a kò tiẹ̀ sẹ́yìn ẹ̀kọ́ kan àwọn ènìyàn náà bí ìṣe wa afẹ́ kọ́ ọ ní ìgbọràn àti dáàrin wọn rú tí a bá ti kúrò mẹ́tọ̀ wọn má dá wọn lóhùn ìṣe èèyàn nìyẹn a ti ṣíwájú a máa ṣe kọ́kọ́kọ́ lọ tó bá gbúrò àṣà ó ní signal tó máa send kí ẹ làwọn ọmọ máa àárọ̀ ràdọ̀bò wọn hallelujah mo ka ìwé kan nípa àwọn àdàbà. Adaba. ó yà mí lẹ́nu wọ́n ní àdàbà akọ àtabo ni wọ́n tí wọ́n bá ti lè pera wọn ní ọkọ àti ìyàwó takọ yẹn bá kú abo yẹn ò ní ọkùnrin kankan kò súnmọ́ ọkùnrin kankan mọ́ hmm, kò súnmọ́ ọkùnrin kankan èyí tó bá ń jẹ́ ń ni pé àwọn wòlíì èké wọn máa ń lò wọ́n bá mú wọ́n bá rí àdàbà bí ẹyẹlé tó súnmọ́ ara tó ń rí pé wọ́n ní good connection pé ọkọ àti ìyàwó wọn á mú wọn wọ́n wá pe akọ yẹn lórúkọ ọkùnrin wọ́n á pe abo yẹn lórúkọ obìnrin wọ́n á mú abo yẹn lọ sí Badagry wọ́n á mú akọ yẹn lọ sí Ẹ̀pẹ́ wọ́n á ní àfi tí wọ́n bá pàdé ra wọn lẹ́sìn máa wọ́n á fi tu ẹbí ká hallelujah ìgbọràn tẹnako bá ń gbọràn mo pè wá níjà ẹ̀yin ọmọ Ọlọ́run àkókò tí a láti gbìyànjú bí ara bàbá wa Abraham ṣe ó sì pé Genesis chapter twenty two verse twelve abraham ṣe ó pé ẹnikẹ́ni tó bá máa fẹ́ ìbùkún abraham á sì ṣe abraham abraham gbọ́ràn ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ ọlọ́run ẹja gbọ́ràn a ò ní right kankan kò ní ìdí pé wọ́n ń bẹ̀ ẹ́ láti ṣe iṣẹ́ olúwa ok ẹni tó ń bẹ̀ ẹ́ yẹn kí ló fi ṣe kí lòun fi jẹ́ ọmọ ọlọ́run jù ẹ lọ that's the question ọlọ́run ò ní ọmọ ọmọ náà tí ẹ bá wà níbi ẹni tí wọ́n ń bẹ̀ pé kò ṣiṣẹ́ olúwa ẹ kíyèsára o ẹ kíyèsára o no no no no no kí ló dé ìfẹ́ kò sí fẹ́ kò sí fẹ́ jáde tí o bá sì fẹ́ introduce ẹ̀ síbẹ̀ náà jẹ́ kò sí ọ̀dà ìfẹ́ wà bẹ́ẹ̀ wọ́n enjoy ìwọ́ tó nífẹ̀ẹ́ dá introduce ẹ̀ yes ma. ó sì wí pé hmm. má ṣe fọwọ́ kan ọmọdé ni eh. bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ ṣe é ní nǹkan eh. nítorí nísinsìnyí èmi mọ̀ pé ìwọ bẹ̀rù eh. ọlọ́run nígbà tí ìwọ kò ti dùn mí ní ọmọ rẹ ọmọ rẹ náà kan ṣoṣo. sixteen seventeen ó sì wí pé èmi ti kára mi ni mo fi búra. nísinsìnyí nítorí ìgbọràn rẹ mo wá nǹkan kan tí mo lè fi búra mi ò rí màá fi ara mi orúkọ mi búra fún ẹ. nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí tí ìwọ kò sì dùn mí ní ọmọ rẹ ọmọ rẹ náà kan ṣoṣo pé ní bíbùkún èmi ò bùkún fún ọ àti ní bíbí sí èmi ò mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run àti bí iyanrìn etí òkun irú ọmọ rẹ ni yóò ni yóò máa ni yóò sì ní ẹnubodè àwọn ọ̀tá wọn. ẹ ṣe ti Abraham ni ẹ jẹ àpẹẹrẹ kejì tí a fẹ́ wò ní àpẹẹrẹ partial obedience ti Saul ẹ nítorí àkókò máa kò máa sọ ìtàn ẹkú gbogbo aná làmọ Olúwa sọ fún Saul ó ní kó lọ pa Amaleki run pátápátá ó wá mú ọba wọn ó tọ́jú ẹ̀ àwọn àbọ́pọ̀ màálù ó tọ́jú wọn ohun mẹ́ta ló máa ń jáde sí èèyàn bá sọ̀rọ̀ ohun ọlọ́run number one ohun ènìyàn number two ohun ara wa number three at the risk of us not choosing God he gave us the will of choice fún aláìpẹ́ ẹ̀yàn ó lè sọ wá di robot ká má lè ṣe bí wọn ní choice bó ṣe sọ fún wọn náà ń ṣe ṣùgbọ́n ó fún ẹ láàyè àkóbá ni o àkóbá ni tó fún ẹ láàyè láti yàn kó lè dá ọ lẹ́jọ́ ni lórúkọ Jésù Kristi àní bọ́ sọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ohun mẹ́ta ni ara tọlọ́run àti ti ìgbó ti ènìyàn tọlọ́run bá pàṣẹ má ṣàgbèrè tí o bá wà ní club àwọn tó ń ṣàgbèrè wàá gbọ́ràn sí àwọn ẹlẹgbẹ́ ẹ lẹ́nu tó bá gbọ́ràn sí àwọn ẹlẹgbẹ́ Ọlọ́run kò sí no sitting on the fence disobedience tí o bá ti gòbé ènìyàn o ti disobey ọlọ́run yẹn simple kò jù bẹ́ẹ̀ lọ. ó ní kó pa wọ́n run ó pa wọ́n ó tọ́jú ọba ìlú yẹn ó tọ́jú àwọn màálùú ah, ẹ nǹkan tí wọ́n sọ fún first samuel chapter fifteen verse nine seven to nine and thirteen to fourteen. láti áfílà títí ìwọ̀ fi dé súrì tí ó wà ní apá kejì Egypt ó sì mú ágágì ọba amálẹ́kì láàyè. ẹ lọ sí twenty four until time twenty four straight fifteen to twenty four. Sọ́ọ̀lù sì fún Sámúẹ́lì pé. Hmm. Sọ́ọ̀lù sì fún Sámúẹ́lì pé èmi ti ṣẹ̀ nítorí tí èmi ti ré òfin olúwa kọjá àti ọ̀rọ̀ rẹ̀ mm. nítorí èmi bẹ̀rù àwọn ènìyàn èmi sì gba ohùn wọn gbọ́ ṣùgbọ́n nísinsìnyí èmi ń bẹ̀ ọ́ dárí ẹ̀ṣẹ̀ mi jì mí kí o sì yí padà pẹ̀lú mi kí èmi kí ó lè tẹríba níwájú olúwa samuel sì fún sọ́ọ̀lù pé èmi kì yóò tún yí padà pẹ̀lú rẹ mọ́ nítorí tí ìwọ ti kọ ọ̀rọ̀ olúwa olúwa sì kọ. ẹ ṣe ó kọ pátápátá ọlọ́run ní kọ̀ wá lórúkọ jésù kristi. mo ní olúwa ní kọ́ àlórúkọ jésù kristi wòlíì náà sọ ó ní mo ń gbúrò ewúrẹ́ àti màálù tó ń dùn ó ní bẹ́ẹ̀ ni ó ní atọ́jú ẹ̀ ká lè fi rúbọ fún ọlọ́run ni á ó ní ìgbọràn sàn ju ẹbọ rírú lọ tọ́lọ́run bá ní ìdí màálù á sọ pé kò preserve bẹ́ẹ̀ ni ó sọ pé ó change a sì ń gbóòórùn wípé kò sí yàtọ̀ hallelujah báwo la ṣe wá ń gbọ́ràn tọ́lọ́run ìgbọ́ràn wo lọ́lọ́run ló ṣe tẹ́wọ́ gbà àti kí ni èrè tó tẹ̀lé ibẹ̀ la máa parí ẹ̀ sí ní òwúrọ̀ yìí obedience may be costly the end result is priceless it is costly tí ẹ bá ti gbà láti tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ máa retí wípé ọ̀tá dojúkọ wá o oh yes persecution á wá wọ́n bọ́ àwọn ẹgbẹ̀rún ènìyàn tán jésù kristi ẹja sọdá lọ sí ìdàkejì àwọn àwọn ọmọ yìí sì tẹ̀lé wọn ní bàbá ó yá rúru omi dìde láàgbèdè méjì ẹ má tura lẹ̀ tí o bá ti ní nǹkan tí a ti ń ṣe tẹ́lẹ̀ ní ìwà àti ìṣe wa tí a bá pinnu pé olúwa mo gbà ní ìsìn pé mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ mo fẹ́ gbọ́ràn sí ẹ lẹ́nu máa retí ó ṣeé ṣe kí rúru omi dìde ṣùgbọ́n ẹ faradà lẹ́yìn rírú omi ìṣẹ́gun ló máa tẹ̀ lórúkọ jésù kristi psalm one one two verse one two and three níbẹ̀ ni bíbélì ṣàpẹẹrẹ irú ìgbọràn tó ṣe tẹ́wọ́gbà látọ̀dọ̀ ọlọ́run psalm one one two verse one two and three àti èrè tó tẹ̀lé. ẹ máa yin olúwa hmm. ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù olúwa. Hmm. dùn jọjọ sí òfin rẹ̀. tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀ kò kùn kò lóyìnbó mà. praise ye the lord blessed is the man that feareth the lord. Mm -hmm. That delighted, delighted greatly in his commandments. Yeah, following his commandment delightfully and willingly. Yes, iru omo re lagbara aye mo fe lowo wa gbogbo àwa tí a jábí amọ̀ tí a lọ́mọ ẹ̀ hallelujah kan kí n gbọ́ná. mo wá fẹ́ bèè lọ́wọ́ ilẹ̀kùn olè ń sílẹ̀ fún àwọn ọmọ yín ẹnikẹ́ni tó bá ṣàìgbọràn sí ọlọ́run ò sílẹ̀kùn fún àwọn ọmọ rẹ̀ tó ṣí ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ẹ̀ka benefit yẹn ẹni tó bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run delightfully ẹgbọ́n nǹkan tó máa ṣe sí irú àwọn ọmọ yẹn. irú ọmọ rẹ̀ yóò lágbára ilé ayé. nítorí pé ó gbọ́ràn sí ọlọ́run ẹ wá ti sílẹ̀kùn agbára fún àwọn ọmọ yín tó ń bọ̀ lẹ́yìn yes. ìran ẹni dúdúró ṣinṣin ilé àbùkún fún ọlá àti ọrọ̀ yóò wà nílé rẹ̀ òdodo rẹ̀ yóò sì dúró láéláé. kí ló dé tí a ṣe wá ń ṣe àìgbọràn ẹ fẹ́ kó bá àwọn tó ń bọ̀ lẹ́yìn wá nìyẹn ẹ já gbọràn ó pè wá ká gbọràn ká ṣílẹ̀kùn ọlá fún wọn ká ṣílẹ̀kùn ọrọ̀ fún wọn ìlú ibi tí wọ́n wọ̀ ò mátà tí ilẹ̀kùn táwọn òbí wa bá ṣe ò bá tẹ́ ó yẹ ká lè kọ́gbọ́n nú ẹ̀ ká ṣílẹ̀kùn tó dáa fáwọn ọmọ wa. Hallelujah. Hallelujah. Hallelujah. Jeremiah chapter 7 verse 23. Ara èrè tí wàá nú ìgbọràn ni Jeremiah chapter 7 verse 23. Jeremiah 7 23. Ṣùgbọ́n èyí ni mo pàṣẹ fún wọn wípé gba ohùn mi gbọ́, èmi yóò sì jẹ́ Ọlọ́run yín. Ẹ wò ná, willingly láì gbàdúrà, ìwọ gbọ́ ohùn mi gbọ́, tẹ̀lé àṣẹ mi, èmi yóò jẹ́ Ọlọ́run rẹ ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi <laughs> kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà tí mo pàṣẹ fún yín kí ó lè dára fún yín. wọ́n sọ wọ́n máa ń sọ wọ́n ní wọ́n ní èyí iṣẹ́ olúwa ó sì jẹ́ ìyanu lójú wa tọ́lọ́run bá jọ́ wa gbogbo ìṣe wa á máa dàbí iṣẹ́ ọlọ́run ni mo bá ọmọ mi kan sọ̀rọ̀ láti nàìjíríà ó ní tóun bá ń gbọ́ tí n bá ń sọ yorùbá báwo náà à sọ pé rárá olóhùn àti díjú àbí bàbá ọdẹ náà ẹ̀kọ́ nìyẹn ìgbọràn èrè ìgbọràn nìyẹn platform tọ́lọ́run ṣe fún gbogbo wa this platform kò sí bí mo ṣe lè dé platform yìí tí n bá ń ṣe business I was a very successful business in Nigeria but cannot be compared with the platform tọ́lọ́run create for me. platform tèmi àti bàbá àwọn èèyàn bíi bàbá òbí adjọ́ máa sọ tí ó bá ti gbóhùn mi bàbá bàbá òbí dá òun mi referent èmi tí ó bá ṣe platform ọlọ́run who am I who am I ṣùgbọ́n èrè ìgbọràn nìyẹn mo rọ̀ wá ẹja gbọràn ẹja gbọràn it is costly but the result is priceless hallelujah ká gbọràn kólúkúlùkù wa bá a ṣe jókòó yìí mo fẹ́ pè wá níjà ìjà tí mo fẹ́ pè é ni pé ó ní arán mi wá láti ṣe ìlàjà ó ní nígbà tí mo lọ èmi sì jọ̀wọ́ iṣẹ́ ìlàjà yẹn fún yín reconciliation gbogbo yín ni àtẹ̀mí náà including myself ọ̀ṣà ni ọ ni dimú ṣinṣin onípò kankan ni wá nǹkan ṣe ó ní go yìí gbogbo wa jáde ni bàbá rẹ̀ ní kankan nínú wa tí ò ní ipa kan tó ń kó yálà níbí àbí nínú church ibi tí ẹ wà ìbẹ̀rẹ̀ àìgbọ́ràn nìyẹn o ó wọn jáde Aida kò jáde kò rọ́nìyàn àbí kò ṣàìgbọràn jáde rọ́nìyàn kàbí kò ṣàìgbọràn adùn tó wà ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni máa parí ẹ̀ sí o adùn tó wà ń bẹ̀rẹ̀ o mo ń ka náà ọ̀rọ̀ ọlọ́run mo bẹ̀ wá ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ ìwọ tí o jẹ́ mẹ́mbà sanctuary keeper má banújẹ́ o dán bí àwọn ẹ̀kọ́rin wọn o wọ́n gbé platform tí o platform tiẹ̀ nígbà tí gbogbo yẹn bá yan tọ́nà ọjọ́rọ̀ gbogbo platform yìí fún ẹ ó léèrè security ó léèrè ẹgbọ́n nǹkan tí bíbélì sọ ó ní ta ni yóò gbọ́ tiyín nínú ọ̀ràn yìí sanctuary keeper ta ni yóò gbọ́ tiyín nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin tí ẹ ra toilet roll sí toilet ta ni yóò gbọ́ tiyín nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin protocol ta ni yóò gbọ́ tiyín nínú ọ̀rọ̀ yìí ni bíbélì sọ ó ní ṣùgbọ́n bí ìpín ẹni tí ó sọ̀kalẹ̀ lọ sí ogun ti rí bẹ́ẹ̀ ni ìpín ẹni tó dúró ti ẹrù wọ́n sì ní ìpín kan náà bákan náà ni láti ọjọ́ náà lọ ó sì pa á láṣẹ ó sì wí fún ọ ó sì fi ṣe òfin ní Ísírẹ́lì má fojú kékeré wo iṣẹ́ tí ó ń ṣe ìwọ tí ò ní kankan ṣe yẹn kò sí nǹkan tí a lè ṣe ń pẹ kò sí bọ́n ṣe lè pín kó lè pẹ́ tí ò ṣe kankan ká wá nǹkan ṣe tí ó bá jẹ́ sanctuary kíkà ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí mo kà í ní Samuel kínní orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ẹsẹ̀ ìkarùnlélógún 1 Samuel chapter 30 verse 24 and 25. Má banújẹ́ tí ayé ò bá ríṣẹ́ tí ó ń ṣe Ọlọ́run rí ṣùgbọ́n má ṣe kankan yẹn ló burú jù. Ẹ jẹ́ agbọ́ràn nípa ètò ìṣúná owó wa. Ẹ jẹ́ agbọ́ràn tí bá fẹ́ mọ bẹ́ẹ̀nìyàn ṣe bí ọkàn ènìyàn ṣe rí ẹ checkbook ẹ̀. Billy Graham ló sọ bẹ́ẹ̀ ó ní ìwé mẹ́ta ni Ọlọ́run fi ń ṣe ìdájọ́ fún ènìyàn ni a fi ń dá onígbàgbọ́ mọ̀ ó Bíbélì. Number one àti ibi tó ń kọ nóòtù ìwàásù sí nọmba two àti checkbook ṣe mọ̀ pé bíbélì sọ pé ó ní ibi tí ìṣúra bá wà ibẹ̀ lọ́kàn wa wà e, ohun ìṣúra dẹ̀ ní checkbook tí ẹ bá ti ẹ̀yin ẹ wo stop yẹn kẹ́ máa wò tí ẹ bá ti rí club house tí ẹ rí walmart ẹ ti ka bíi mẹ́wàá tipátipá lẹ máa fi rí ìdá mẹ́wàá ibi tí ìṣúra èèyàn bá wà lọ́kàn èèyàn wà bàbá rí kọ̀ọ̀kan nínú wa ẹ má fetí sí ohun mẹ́ta yẹn ẹ̀fìdí ti tọ́lọ́run àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì nígbà tó ń bá ronú pò àdá wọn ní pè yín àwọn tó ń sọ fún yín pé ẹ má dáadáa mẹ́wàá àwọn pásítọ̀ fẹ́ kójọ ní kójẹ nígbà tí ò ti dáadáa mẹ́wàá ṣe pásítọ̀ ṣàìní ṣe ìjọ ṣàìní wọ́n ṣàǹsán owó lé àbí ẹ jọ mo rọ̀ wá bẹ́ẹ̀ ni ti gbéyàwó àṣẹ tó pa nípa gbéyàwó ni ká tẹ̀lé o Amẹ́ríkà la wà mọ́mì no ọkùnrin obìnrin ló nílé yes okay ṣùgbọ́n baálé ọkùnrin ni baálé ìwọ ni ilé ṣùgbọ́n ọkùnrin ni baálé àti ilé àti ìwọ òun ló ní bíbélì sọ submit ọkùnrin náà love love her to submission tóbìnrin ò bá gbà tí ò bá gbọ́ràn sí ẹ lọ́nu ìwọ fẹ́ràn ẹ débi pé kò ní choice á gbọ́ràn sí ẹ lẹ́nu nítorí pé bíbélì sọ pé ká fẹ́ràn aya wa bí kristi ṣe fẹ́ràn ìjọ ẹ̀ ṣá gbọ́ràn sí kristi lẹ́nu ni síbẹ̀ ó fẹ́ràn wa ìṣúná owó ìgbéyàwó ìdílé títọ́ àwọn ọmọ ó ní kọ́ àwọn ọmọ rẹ yóò sì fún ẹni tí ó ní fẹsẹ̀ wọn lé ọ̀nà nígbà tí wọ́n bá dàgbà wọn ní kúrò mẹ́ ẹja dìde níbo la ti ń ṣàìgbọràn sí ọlọ́run olúkúlùkù alamọ tiwa èmi mọ tèmi ẹja béèrè fún orí ọ̀fẹ́ àtúnṣe pẹ́pẹ́yẹ gbọ́ ohùn rẹ ó tẹ̀lé tiẹ̀ ẹdìyẹ gbọ́ mẹ́mẹ́lò èmi tí o dá láwòrán ara mi mi ò ṣe déédéé nípa ìdá mẹ́wàá sísan mo ń gbọ́ ọkọ mi lẹ́nu mi ò fẹ́ràn ìyàwó mi tó mo ń yàn lè mo ní girlfriend orúkọ kórúkọ tí o bá kú kó pé ó gbéyàwó ẹni bébì ńlé ó tún express baby fún ẹlòmíín ta ayayaya bíbélì sọ pé àṣùgbọ́dọ̀ ó ti kalẹ̀ èèwọ̀ fún wa mo ń bínú mo ní àrán kan mo fìyàn sínú àìgbọràn ni ẹja gbàdúrà sọ fún Ọlọ́run nítorí oore ọ̀fẹ́ nítorí mo bẹ̀rù rẹ ká bẹ̀rù Ọlọ́run débi wípé ká fààyè lẹ̀ fún ìgbọràn ní orúkọ jésù kristi olúwa wa. ọlọ́run ọba ọ̀run tí máa ń sọ̀rọ̀ nígbà ni ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí. arákùnrin òótọ́ ni ohun tó bá wí fún ọ òun kan láì gbọ́dọ̀ máa ṣe gbọ́ràn ṣàgbọ́ràn ṣàgbọ́ràn èyí ni èyí ni fẹ́ẹ́. ṣe ṣàgbọ́ràn ṣàgbọ́ràn. àwa ń fẹ́ ní ìpín nílùú dáradára nì lẹ́yìn ayé wa búburú yìí bí a bá bí a kò bá tilẹ̀ mọ̀nà Kristi wípé tẹ̀lé mi ìgbàgbọ́ yóò sì wípé ṣàgbọ́ràn ọ̀rọ̀ tí a gbọ́ lówùrọ̀ yìí ní orúkọ Jésù jẹ́ kó ṣe ọkàn wa níre nítorí a fẹ́ wà pẹ̀lú rẹ lẹ́yìn ayé búburú òṣèwọ̀n àrẹ yìí ní orúkọ Jésù Olúwa mú wa gbọ́ràn sí ọ àwọn àṣẹ tó pa fún wa ní orúkọ Jésù jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti ṣe gbogbo ẹ̀mí ayé ẹ̀mí búburú ìsinsìnyí kàmìkàmìkàmì má gbọ́ ohun tí wọ́n sọ fún ẹ ayé dùn jù yẹn lọ ní orúkọ Jésù jẹ́ kó bá wa pé yà lórúkọ jésù olúwa jẹ́ kó bá wa pínyà olúwa ràn wá lọ́wọ́ bùsí ìgbàgbọ́ wa ràn ìgbàgbọ́ wa lọ́wọ́ mú wa gbọ́ràn sí ọ pátápátá kí a sì lè di tìrẹ ògo ní forúkọ mímọ́ rẹ wọn bàbá tó ti lò fún alukọ jésù olúwa tó agbára wọn ṣe ọ̀daràn rẹ má jẹ́ dá wọn ní orúkọ jésù àti àwọn àti àwa ní orúkọ jésù mú adé ìjọba rẹ ọ̀tá má jẹ́ ó yẹ̀ lẹ́sẹ̀ a ó sì máa yàn títí tó ti àgbàdua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 orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù bó ṣe wu ọ̀nà nínú àánú rẹ̀ tó fún wa ní ọ̀sẹ̀ tuntun yìí rí lórúkọ Jésù Kristi ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa ní orúkọ Jésù gbogbo abiyamọ tí ẹ ń gbóhùn mi lórúkọ Jésù Kristi ẹ ní rógun lórí ọmọ ẹ ní ibi bí wọ́n ṣe ọjọ́ ìsinmi lọ́jọ́ ọ̀la labour day lẹ́yìn nébọ́dè lórúkọ jésù kìí ṣe nígbà tí wọ́n padà sílé ìwé lórúkọ jésù wọn ní bọ́ sọ́wọ́ ikú ìsinmi ọ̀la ìtura ló máa jẹ́ fún wa ọ̀sẹ̀ yìí lórúkọ jésù ọ̀sẹ̀ ayọ̀ lolúwa máa ṣe lórúkọ jésù kìí oṣù oṣù ayọ̀ lolúwa máa ṣe olúwa pé oṣù yìí ní oṣù ìsọdi púpọ̀ ayọ̀ yín kò di púpọ̀ àlàáfíà yín kò di púpọ̀ ọrọ̀ yín kò di púpọ̀ ìfọ̀kọ̀balẹ̀ yín di púpọ̀ ẹ̀ ní rógun gbogbo arìnrìn àjò nínú ọ̀sẹ̀ ayọ̀lẹ́ òfin rìn ìṣíkọ yín ò ní léwu ìsọ̀kalẹ̀ yín ò ní léwu gbogbo ẹni tó ní job interview àbí immigration interview láàrin ọ̀sẹ̀ ẹ ó bójú rẹ ọlọ́run pàdé gbogbo ẹnikẹ́ni tó ti dájọ́ ohun rere síwájú láàrin ọ̀sẹ̀ ayọ̀lẹ́ máa fi ṣe o aláboyún ẹ ó sọ̀ láyọ̀ àti àlàáfíà aláìsàn ẹ gba ìwòsàn ògo ni forúkọ olúwa ọlọ́run ẹ ṣe tiẹ̀ gbọ́ àdúrà tí a gbàdúrà ní orúkọ jésù kristi olúwa wa jẹ́ kí oore ọ̀fẹ́ jésù kìí ti olúwa fẹ́ mọ ti ọlọ́run ìdàpọ̀ tẹ̀mí mọ́ kó bá gbé láti ìsìn àti títí láéláé àmín lórúkọ jésù àmín olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀-èdè lọ olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀-èdè lọ olúwa tóbi ní síónì ó sì ga gbogbo orílẹ̀-èdè lọ àmín hallelujah hallelujah hallelujah ògo f'Olódùmarè kábíyèsí o ẹ ṣé ọ̀sẹ̀ yá dá lórúkọ Jésù.